kan bayan rawa Òṣè bí tó ní ráìtì àti ọ̀yàwó láti gbàyàwó lọ́wọ́ ọkọ ọmọ wọn nítorí wọ́n jọ níjà. Thank you.

àbí àbáwọn ilé ẹ̀nà àwọn sọ ìpé mọ́ta jẹ́ pẹ̀lú ọya lọ́dọ̀ rẹ̀ àbí Yeah. ibé kó lo ojú tẹ́lẹ̀ tó Thank you. ṣe alhamdulillah wa sallallahu alaihi wa sallam kí yẹn sọ wípé pẹ̀lú àwọn àbẹ́lẹ̀ jàkàtà níyò ó súnmọ́ kó tó rọrọ̀ la àbí ó súnmọ́ kó rùn ó lọ sallallahu alaihi wasallam pé ojú wo ni ìsìláàmù fi wo wẹ́dà kọ̀ọ̀kà pé kágbọ́ bóyá individual àbí fẹ́ẹ̀mù kan ni àbí agency kan ni ó sọ data àbáwọn information ta òjò rọ̀ lọ́la àbí nígbìn ojú wo tí ojú ìwé ìsìlámù ti lọ. Àkọ́kọ́, ó ní wípé ẹ̀dá kò kéré ọlọ́run. Ẹgbẹ́ ìtumọ̀ ń sàlàyé fáwọn èèyàn. Islam ẹ̀sìn tó pé tó sì ní màánú tí gbogbo nǹkan sì lálàyé. lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn máa ń fojú wo nǹkan tó ṣe fún kọ́dà gan ìsìláàmù àpúrò ẹ̀ àwọn mùsùlùmí ti lò ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ wọ́n ti mọ̀ ọ́n àwọn èèyàn máa ń fojú wo bí fún bọ́yọ́ òyìnbó lẹ́sẹ̀ gbé wa èso tó tó òyìnbó ló gbé wa àwọn sáà pété bèrí làwọn lẹ́kọ̀ọ́ sínú islam bẹ́ẹ̀ kọ́ làwọn issues kan ṣe rí o ara rẹ̀ náà lọ̀rọ̀ wẹ́dà kọ̀ọ̀kan ara rẹ̀ ló Kini ni ń jẹ́ pọ́kà kí ni ń jẹ́ pọ́kà pọ́kà sí mi nì kéèyàn kàkúlé àbí kó predict future event ẹ nǹkan tí ò ti ṣẹlẹ̀ kó kàkúlétẹ̀ àbí kó predict based lórí nǹkan tó mọ̀ ní. Ẹ dákàá ìwé ló pé èèyàn sọ pé ah bẹ́ẹ̀ tí ó tí mo mọ̀ yóò báyìí ni ó súnmọ́ sí nǹkan rí ní ìrùpẹ́ nìkan kan bí àti mùsùlùmí and uh, àwọn tó bá lọ sí báwọn fẹ́ tako wọ́n lè tako wọ́n fẹ́ tako lọ́nà àbí pé bóyá a sẹ́ni yóò mọ kílẹ̀mù gẹ́gì báwọn pé ìgbà tó pamọ́ ní ń kílé àdéhùn sọ wípé ah, à ẹ ọ̀pọ̀lọpọ̀ kí nìyẹn irọ́ ọlọ́pàá àdéhùn sọ wípé ẹ àwọn kiri tí wọ́n ń líǹkì mọ́ra wọn kò líǹkì ìfọ́kà àwọn experience experience nǹkan téèyàn ti rí àbí nǹkan tó ti gbọ́ rí àbí nǹkan tó ti bá ti rí tẹ́ẹ̀ á wà wo pátá pé ṣé kìíní tó ń jọra wọn every time tá a bá ti rí òun náà láti wá fún ìdíje ètò láìpẹ́ kò jẹ́ kọ́dà tí bá ti bá ti dóyè tó máa sọ fún ọlọ́sọ wa pé àẹjọ́ níbi táwà ní párápà yìí mo fẹ́ jáde lọ́la lọ sí Lagos Island mo ní à lásìkò wo tó ní à bíi seven pé à ó dọ̀ kó wà o. Thank

abẹ́rẹ́ ẹwà ẹwà ẹwà ẹ̀dá pẹ̀lú ṣé ní ìsìnlá ìṣẹ̀lẹ̀ ìdákan sí òní àbábọ̀ ẹ má bá ìjọ kọ́ jùmọ̀ o. Okay. Àwọn alẹ́ pọ̀ fún ìjọba ọ̀dà fẹ́ láti ṣe tán báyìí tẹ́ẹ̀tì ẹ̀tì tẹ́ẹ̀tì báyìí sọ alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa ala fọ ohun tí question ń dálé lórí ni ọ̀rọ̀ weather forecast a ní ti ń jẹ́ forecast òní wípé èèyàn fẹ́ calculate àbí kó predict in tí ó ṣẹlẹ̀ ní future based lórí available information tó ní àbí data tẹ́lá ti wọ́n bá rí kan tí ń jẹ́ pọ́kásì yìí because ká máa nóòtù ẹ̀ dáadáa a kì í fún terminology tẹ́lòmíì bá gbé kalẹ̀ ní ìtumọ̀ ìwà mistake máa ń ṣẹlẹ̀ ń bẹ tẹ́lá ti mistake ẹ̀ pátá ìlú ṣe ẹni kí máa ń ṣe nǹkan in tó bá pè nìwọ náà bọ̀ wá pè lóògùn lè ṣe kún lórí ìdájọ́ tí ń ṣe kì í ṣe tí ìwọ bá gbọ́ yìí àti tó ẹ̀fẹ́ tó bá pè èèyàn òun kọ́ ni tí ń ṣe yes focus lọ́dọ̀ àwọn tán wí bẹ́ẹ̀ tán lò focus mi ni mo fẹ́ calculate mo fẹ́ predict future event based lórí available information or data ẹ lóòtù definition ìwọ̀n náà taa bá ń sọ̀rọ̀ pé ah, ohun tó mí ní gbọ́fẹ́ máa tó fẹ́ mọ tó jẹ́ tí ó ṣẹlẹ̀ lọ́la tí gbogbo fújọ́ ni a ní ṣe gbogbo nǹkan tí yàn tí ó ṣẹlẹ̀ lọ́la ló bọ́ sọ́la géèmù géèmù ọlọ́run nìkan ọba ìmọ̀ ọlọ́run ọba gbáyé ọlọ́run ọba ò ní kó tó sọ pé báyìí ipe ní ìsìn báyìí ṣé ìbáfẹ́sọ́fà ó láìpẹ́ ìkójú rọ̀ lọ́la èmi gbọ́dọ̀ mọ́ dóde fáìn kan ni màá fi sọ tọ̀la ọlọ́run ọba kó tó dá sánmà kó tó dálẹ̀ ó fẹ̀ kan ti mọ̀ ó sì kọ́ pé níjọ́ tí wọ́n ń dá kan òjò rọ̀ kí sáyẹn tó yọjú. ìmọ̀ tẹ̀dá tá a bá sọ pé yóò sọ fújọ táì lòún bọ́lò ìmọ̀ ọlọ́run ò ní di kí sáyẹn jáde kó tó sọ pé jóyìn Now, a good example kó lè mú súnmọ́ wa. Ní ká sọ wípé níjọ́ tí wọ́n jù àlẹ́bì Musa sínú àpótí tọ́jú sínú odò. Láti ìjọ́ òun lọ́nà tí ń sọ wípé báyìí ni pé òun ránṣẹ́ sí ìyá Musa. Ọmọ yẹn tó bá ti bí tán, ẹ̀yìn tó bá pàyí ta fi àlẹ́ yìí tó bá ń bẹ̀rù rẹ̀ pàtẹ́sí ìfi tàbú jù sínú àpótí. Láti fi ìyẹ́mù jù sínú odò. Fọ́lí jù sí ìyẹ́mù sí odò ó jù sí báàkì odò ìyá fún mi wà dùn wúlé ọ̀tá mi ó mú kó kó tẹ̀lé lọ́dún lọ. kò nígbà pé ìtàtẹ́lẹ̀ ìtẹ̀lẹ̀ kan láàbá àpèlè rẹ̀ kó fọ́lẹ̀. ọ̀nà ọlọ́run tó sọ pé nígbà tó ń ṣe sáńkọ́ o pàṣípàkọ́sà wù alùpùpù àwò àwọn fámìlì gbìlá àná mú bí àkúnà àdúgbò ọlọ́run wà ázàn. so ìmọ̀ ọlọ́run ọba jùmọ̀ kéèdè ìsẹ́gbẹ́ bí tíṣù wà ní káfọ́ ọba ó mọ̀ ọlọ́run ọba pẹ̀dà náà mà ẹ́ ìròyìn ìmọ̀ ọlọ́run ọba ò sọ pẹ̀dà ò mọ̀ rárá gẹ́gọ́ pé ìròyìn láì wà níbí ọba pẹ̀dà náà ti jẹ́ sọ pé sẹ́yìn háyè látara omi àti ó wà níbí ó náà lẹ́bù àyọ́dù wọn gọ́wọ́ àtàbẹ̀ yóò yàtọ̀ àfẹ́fẹ́ ẹ̀jọ́ ìlú àyàtù lówó ọlọ́run bá ní àtàní ọlọ́run fúnra òun ọba tí ń gbọ́rọ̀ ó pe ẹ̀dá náà ní fájà aláwò sẹ̀mí àn bàfìrọ̀ so ó fi rinlẹ̀ pé ẹ̀dá náà ń gbọ́ yóò lédè ní pé ẹ́sẹ̀ǹtì scope àti lẹ́bù ó yàtọ̀tọ̀ kì í ṣe sáwìrì pé ọlọ́run ọba nìkan ní gbọ́rọ̀ lóòkù kọ̀rẹ́kì ọlọ́run ọba tó sọ fún

ìmọ̀ tẹ̀dá ní ìmọ̀ tó ṣe pé ní ọdún sáyẹn bá tó yọjú ó lè mọ̀ bí tó lè jì ẹ́ kí sáyẹn tó yọjú ọlọ́run ọba mọ́ ọlọ́run ọba ló dáfà ẹ́ kó tó kó jẹ́ni sí sáyẹn ló hàn tọ̀ tó bá rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ mo ní gbogbo wa kò sẹ́ni kankan wa pẹ̀lú tán pè ní fọ́ká ti wẹ́dà là sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí èsì fọ́ká gbogbo èèyàn ní ṣe tó bá bí wípé ẹjọ́ ilé tẹ́tẹ́ dálẹ̀ yìí ìtàlàfẹ́ gbalẹ̀ afẹ́ṣe tábí òun àwọn èèyàn wá wá kí ni bẹ́sìsì tẹ́sì máa wọ́n tẹ́ ẹfẹ́ mú ẹni work experience irú iṣẹ́ tó ti ṣe ń bì kan rí ìwọ́n expect pé tó bá ti mú tó bá ti lè dé ìkan kí tá a bá gba ìlànà náà kọ́ yóò lè ṣe irú rẹ̀ bẹ́ẹ̀ lórí nǹkan tó ti ṣe kí wọ́n ní àásọ̀ owó sẹ́ni mi owó jẹ́ àásọ̀ rẹ̀ tó ti ṣe ni mo fẹ́ fi kìrìtìkì nǹkan tí lè ṣe létà bọ̀kọ́lọ̀ tó dá lọ́sẹ̀ ìgbà tí wọ́n tó lè ṣe tọ́ ẹ̀sírẹ́ẹ̀sì ní nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́yàn kiri òun náà ni wọ́n ń bèèrè prediction lé lórí ní tẹ́lẹ̀ yẹn o Islam ọ̀tá yóò lè ṣe ìgbà pé ilẹ̀ fẹ́ lò fún then báwo ló ṣe lè tú sí i àwọn tó ń ṣe wẹ́dà forecast ò sọ fún yín pé àwọn kan wo sọ́nà báyìí wọ́n sì ń ṣe for every forecast wọ́n sọ data wọn pé temperature orí báyìí humidity orí báyìí precipitation orí báyìí tó bá ti rí báyìí o for seven years ten years hundred years anytime tó bá ti rí báyìí lọ́sí mọ̀ mú wà ní bẹ́ẹ̀ ni ó ṣe tọ̀tún ló wá dé ṣe tí wọ́n wo sọ́mọ̀ yìí bàbá wa ní à ló kọ́dà bí sáyẹn rẹ̀ bá kù sí lọ àwọn òbí kọ́dà lọ́dọ̀ àwọn mùsùlùmí náà bá wà láti ṣe ẹgbọ́n àdìsí wo ẹ torí tó bá ti gbọ́ tó àdìsí yìí ni pé káfí mọ̀ pé kìí ṣe nǹkan táwọn òyìnbó ń ṣe ẹ ẹ tí wọ́n ń ṣe láti pa nẹ́bí tẹ́bí bọ́ ti dé ni ní nǹkan pé káfí jìbì sábẹ́ bẹ́ẹ̀ torí dáhùn ní ọdún nígbà tó kọjọ díẹ̀ tánàbí Ali ibn Abi Talib kó jẹ́ kọ́sí ànábì wa wọlé ọlọ́ba ànábì orí ànábì but after the program kọ́ tó bá mi tẹ̀sán bí mo rẹ̀ yẹ̀ fi bá gba amúlá ìlú ti lọ Ali wá jáde lọ́dọ̀ ànábì Abbas tó wájọ́ ń kó ànábì wá pàdé Ali wọ́n wá ní ah báwo lànábì báwo lára ẹ̀ wọ́n wá ní àdébìtì kọ́ ní ìgbà fún yìí Ali wá ní hasba bihamdillahi bari ah lónìí kó jí ara ti yá Abbas wa sọ fún un pé ọ̀rọ̀ tó ń jọ ń fà ní pé jájọ lọ bá nàbí májọ lọ sọ fún un pé àárẹ̀ tí rẹ̀ fún ipá rẹ̀ tó mú kú ni pé ká lọ béèrè pé ọ̀rọ̀ tó bá kú tán khalifa lẹ́yìn rẹ̀ sáàbà ní wọ́n á ṣí tàbí fámìlì rẹ̀ sáà lẹ́tọ̀ọ́ ń bẹ àbá lẹ́tọ̀ọ́ àbúwọ̀ ti jẹ́ tiwa sẹ́mà pé ìwọ lànàbí tó ń sáàbà tàbí ọlọ́run àlẹ́jọ́ ọlọ́run ti gbé níbọ̀dì lọ sáàbà ọlọ́run bàtà wọ́n á ṣí bóyá yókù wọ́n ní káwọn lọ lè bá áàlì tó pé káwọn mọ̀ lọ lè bá àbáṣe ní káwọn lọ lè bá áàlì tó pé káwọn bá fi lọ lè bá táwọn àbí bá sọ nóò pé ẹ̀lẹ́tọ̀ọ́ mẹ́ma àwọn lágbáwò nípa àwọn ọmọ láíláí ọdún ní wáyé sára ìsọpẹ́ ìtọ́sí tẹ́ yá ajá abílẹ̀ bó ti wà ẹ́ tó ṣe pẹ́tọ̀ àwọn mùsùlùmí àwọn ọmọdé láìsẹ̀ pé àárín ara wọn tẹ̀sẹ̀ á sọ pé àdéhùn àbáṣe wa sọ fún àlè pé anábìtẹ́ ní rí anábìtẹ́ ní oṣù rẹ̀ ìnáta wàláì áńtà wàláì wàláì lórí áńtà wàláì alif mo fọlọ́ ọba búra áńtà abdul akọ bada salat after three days àná yòókù àbáṣe ní ọba wọn pé ìtumọ̀ ìbáṣe lẹ́yìn after three ẹ̀rọ pé a sábà ti ń wo sẹ́ni àbáṣe wà ní tó mọ́tò nílé òun nílé òkú ìní làárí ojú àbáni abdulmutalibi indian mount àwọn ọmọ ọmọ abdulmutalibi tí wọ́n bá kú o ti mọ bó ojú wájú rí ojú tí rí ojú tó kù ìtumẹ̀ pé ọmọ abdulmutalibi lè rí àbáṣe abdulmutalibi ìwọ bàbá àti àálì abdulmutalibi ọmọ a náà bàbá jẹ́ náà ọba bùgọ́lì mo ti láwọn ọmọ bọ́lì tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó máa fẹ́ kú mo mọ̀ bójú wọn ṣe rí ojú ìmú yìí tí bàbá ní nǹkan ìtumọ̀ wípé past event past experience àbájọba àwọn kì í ṣe àwa náà òun fúnra ara rẹ̀ ọba bùkọ́ níbi wọn kálukú náà ló mọ àwọn nǹkan pé àwọn ọmọ dáàbì wa tó ní sábà ti lè lébò kan nígbà yẹn ní àmọ́ ìjà sílé o àmọ́ tó fa o àmọ́ tó ní sẹ́sọ́ lébò tán àti tó wà bá fẹ́ ló àdéhùn ìkọ́ni mọ̀ kóòtù làárí èmi mọ̀ ojú àwọn ìsọ past experience ló sọ pé bí yẹn ṣe ń rí yẹn tó kọ́ àbùkọ́ nígbà náà bí náà gbọ́ ṣebẹ́ ìdókè jẹ́ kúlà tó sọ ìka tó sọ kọ́rọ̀ òjò àbí ti kú tó ṣe pọ́lọ̀ ọba sọ wípé wà máa tẹ́gìrì ìnáfó ẹ́ máa ta tẹ́gìrì tó gádà wà máa tẹ́gìrì ìnáfó bí ayé adùn ìkàwó pé ẹ̀mí kan kan ọmọdé tó kù ní sọ pé èmi mọ bójú àwọn kò sọ pé òun máa pẹ̀lú pé ìmọ̀ kankan àmọ́ pẹ̀lú past experience mo mọ̀ pé báyìí ní ṣe tó bá bá dé lọ àdíjì ìgbéláwà sí á ní ẹwú dáadáa o bá tó ṣe ní ṣe ń ṣe sọ fún alí ẹ ó sì wà nù sọ ètò ọdún kò ní ṣe bẹ́ẹ̀ sáyẹ̀nsì wà téèyàn máa fi ń predict nǹkan ẹ lágbọ́ pé ìtàn pé fọ́kàtì pé àgbẹ̀ ilé mú ẹ̀dùn pé a ah, tó bá ní báyìí o báwo ni láìpẹ́ kò ṣe in fact bí kò sùn sí ọ̀rọ̀ òjò fúnra ara àwọn mùsùlùmí ti wá mọ̀ wọ́n sì ti lò ó wọ́n sì mọ̀ tún mọ̀ nǹkan wí. wọ́n sọ wípé bóyá sáà ló ń rọ́ọ̀dù. wọ́n sọ wípé bóyá ìràwọ̀ ní mójú wa bọ̀tù wọ́n mọ̀ wípé nǹkan kan lè jẹ́ sáàyìn pé tá a bá ti rí báyìí ẹ́ aṣọ yóò ṣẹlẹ̀ òun làgbẹ̀ náà fi mọ́gbà tí ó dàbò ẹbẹ̀rẹ̀ kìí ìjọba àwọn tá a gbọ́n yóò ìbẹ̀rẹ̀ sí màdá kí wọ́n ẹ̀fẹ́ wọ́n ẹ̀fẹ́ olùkọ́ tó fi lọ lè bẹ̀rẹ̀ síta àbí òun ni business man fi mọ owó ọjà tóun ó tà ní season kan òjò ni bẹ́ẹ̀ dé o àwọn èèyàn máa ní jìká gíga ẹgbọ́n ń bì bí ẹ̀sán àbí ẹ̀kọ́ ni ẹ́ òun làwọn èèyàn fi máa ń mọrú business tí máa wà prevalent láwọn season kan pé ah irú kí ní báyìí nídò kìíní tó mọ̀ mí tuntun kọ́mọ̀ lásìkò yìí ẹja kò fẹ́ sara bó bá lóyún nìkan rẹ̀ kò sẹ́ni kan tí ń sọ pé bóyá àsìkò ní ń bì pẹ̀lú àwọn kan tá a ti rí máa ń ṣe ni kò wá sọ pé ó agbára ọlọ́run ọba ọlọ́run ọba náà ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ tó ti ìmáàmù

tọ́ ànábì wá àdírẹ́sì àwọn mùsùlùmí torí pé ó ti ní ìsí lágbára máa ń wí tó jò bá rọ àwọn kan bẹ́ẹ̀ náà lágbára tó ṣe pé pẹ̀lú báwọn ṣe mọ bí sáàtì ṣe mú ìpàdé pé yọ wọ́n máa ń àtàkì òjò mọ́ sáà pé kójò bá ti rọ̀ sáà tó bá ti yọ́ ń bá àwọn àkóso pé sáà yìí ló mú òjò rọ̀ àwọn kan níbi lè nìyẹn pé bí sáà gẹ́gẹ́ nínú àwọn ìfẹ́lẹ̀ táà ní bìlífù wípé ọmọ sórí táà yìí òun ni sábà bí sí òjò fi rọ àwọn kàlìtàn máa fẹ́ sọ wọn ti lẹ́ẹ̀ pẹ́ṣà tó sọ bójú bá ti rọ wọn pè kíni ẹni àdínáwó náwó mi ni táà àbí àtògbà tí táà bá jábọ̀ wọn kọrẹ léṣe èdè sí á níjọ́ tó dákòó bá ti jọjọrọ àwọn fáwọn yọ ní gbódò tó rọ àbí tó jọ bá rọ sáà ojúmọ́ yọ ni wọ́n wà sọ pé wọ́n àgbé bùtírínà bí náwó ìkádà wàkádà táà báyìí tó yọ báyìí àbí tó jábọ́ báyìí la fi rọ̀jù fún wa ànábì wa fẹ́ kọ̀ rẹ̀ pé ọlọ́run ọba ń sọ pé ọlọ́run ọba afba mọ́mìnà bí wàkàtọ̀ àwọn ẹrú mi wọ́n jí lónìí jẹ́ mọ́mìnà pẹ̀lú mi jẹ́ kékeré fàámà lẹ́bí kọ́ọ̀lá ẹ̀tọ́ ẹ̀fẹ́ gbà tó jọrọ̀ ló bá àdásá tó ń jí tó gbójú ta rẹ̀ rìn rere tó sọ wípé mùsùlùmí náà fi fàtílẹ̀ láàrin wa rahmatu pẹ̀lú ọlọ́ọ̀lọ́wọ́ àti kẹrẹ̀ lọ́gbọ̀rọ̀ ló fún wa tó bá sọ bẹ́ẹ̀ ẹ́ fàdálíkà mọ́mìnà bí wà káàkiri bẹ̀rẹ̀ ìyẹn ló gbà mí gbọ́ ó ìtẹ̀kẹ̀ fèrí sáwọn sáàtì ti yọ òkùnjò ti dí ta wàá máa máa kọ́ ọ̀la ẹ tó bá sọ pé mùsùlùmí gbà ìràwọ̀ báyìí lòdòdò rọ̀ fún wa irú ìyẹn bàdáríkà káàfìrú bí wà mọ́mìnú rẹ̀ kọ́ ó ṣe kèfèrí sí ó sì gba ìràwọ̀ gbọ́ àdíìsì yìí ni ló fẹ́ sàlàyé bí umm. ni gbogbo ìrùpẹ́ nìkan kan bẹ tó jẹ́ tí ò ní ìmáàmù ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kẹta Abu Hanifa rahimahullah al-Imam Malik rahimahullah ẹni ẹni ṣáfi Abu Abdullah hamadu ní ìdílé ṣáfi Imam ṣáfi ní two o oh four two o oh four tàbí wọ́n bí ní one fifty ìdíyà tómi ìpínlẹ̀ yìí tó di one hundred and forty years lánàá ikú Oh, lẹ́yìn lọ́dún one one sorry one hundred and forty years sálábí one one sorry o kọ̀ọ̀tà ní ìdè ìjìlá gbàdá wákà lágbà tá ní ìdè ìjìlá two hundred and forty tẹ́ bá calculate ẹ̀ sí Gregoria òkè lókè ni ó wá náà ṣáfi wá fẹ́ sàlàyé àdìsí ìmọ̀ ṣáfi wá ní ìtumọ̀ sádìsí ìwí òun ó sì lè mí ní wípé mùtírínà bí náà ìkádà ó lè mí ní mùtírínà bí wá ìkádà àsìkò báyìí lòjó rọ ilé ìyẹn tẹ́yàn bá sọ kò yàtọ̀ sí mùtírínà bí sáàrì kádà àròjò fún alóòtú báyìí ah, bá náà bá kíníkà lòjùmọ́ lòjùmọ́ náà bá ti di jù àjúlá kíníkà kíníkà táwọn bá lóṣù yẹn wàláyà kúrú hàdá ilé pé kọ́dà tí àbá lo wọ́ọ̀dù náwó yẹn gan kádìsì ní amọ́lò àkọ́kọ́lù ìfúnmọ́ pé àkókù ah, báyìí lójú rọ àmọ́ wà bẹ́ẹ̀ ìhù mínà kàlá ní àhábò ìlàjà mínú kéèyàn lo wọ́ọ̀dù mi yàtọ̀ sí òwú mi pẹ̀lú ìwú mi tó sọ pé kò sí ríná fi wá sí kadà àrògbò fún wa lásìkò báyìí sábẹ́ ìdíjà kan sí ní èdè tiwa àwọn òfẹ́ kan ní sọ yóò náà tẹ́lẹ̀ ẹ̀dá ni ó rújò wúrọ̀ tó sọ pé ẹ̀dùn sí náà bìlọ́ ìkadà gbọ́dọ̀ ti máa náwó léde Yorùbá

فهو هو الذي جعل لكم الشمس ضياء هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ọlọ́run ọba ló ti oòrùn ní ìmọ́lẹ̀ fẹ́mọ̀ fi ríran ó tí ó tùpá ẹ́ ní ìmọ́lẹ̀ náà ó wáyé kó tùpá yìí ní bí ṣe máa ń mú pẹ̀lú múfẹ́ǹtì rẹ̀ yìí lẹ́ẹ̀fì mọ òǹkà ọdún àdìdìrò ọlọ́run bá ti kọ́ lùwà síbẹ̀ lábára ìjọ àwọn kílé lónìí ní ìsìnkú àti bá bí ẹnì kọ̀ọ̀kan wa ẹgbẹ́ bá wò tẹ́sí mọ̀ pé kíní ìlọ dáadáa níjọ́ tí mo bá rí sá àìdìràwọ̀ tó bá kú tí mo bá gbìyànjú mélòó lóṣù ojú ọ̀run lónìí tó bá sọ pé mẹ́ta sí màgbà lórí ìdìrígbà tẹ́sí tó fi mú tó fúùlù fọ́tí ló fúùlù àbí sọ pẹ́sẹ̀ ní wípé ṣé wọ́n kọ́kọ́ dé sí ṣé bá a fọ́ díẹ̀ náà ní ìgbà ah, every time yóò kéré yóò fi di báyìí yóò fi di báyìí bá ti di fọ́tì ní kú àbí ìní ẹ̀sẹ̀ máa wò ó mọ́ bá aláìlá pẹ̀lú jẹ́mẹ̀lá ọ̀nkọ́ yìí sẹ́yìn bá sọ fún mi pé mélòó ló fi ìjọba ikú máa pe ọ̀rẹ́dì ìràwọ̀ ti kú báyìí tó fẹ́ rí yù kìíní mélòó ni ọjọ́ òní sẹ́yìn ẹ bá ti sọ anything less than fourteen fún mi ò ní gbà wọ́n tún mọ̀ pé àkókò ní kùn ló bá yẹ ní kùn ilẹ̀ ẹ̀lẹ́ ní lọ́dà àbí iwájú tọ́lọ́ àbápọ̀ mọ̀ fún wọn. èmi ni mo rí mo sì sọjọ́ mo fi fún nẹ́tọ̀ bí mo mo fi ṣe sáàrin dé àti dé. so ọlọ́pàá tọ́pù wa sọ fún àwọn èèyàn wà lórí bá pé kàǹbá sí àmì náà ètò ráyà ìràwọ̀ sùráyà mélòó ló kù tí ó fi yọ àbí tí ó fi já náà tàbí ìdìtọ̀ ni wọ́n máa sọ mélòó ló kù abbas bá sọ wípé lamyot kọmíwù ṣe òní ilẹ̀ àwà ìràwọ̀ àwà nìkan ló kù ìdí wọ́n mọ̀ fi ń béèrè ni pé wọ́n ní ìwùjọ ẹ̀mà kí wọ́n bèèrè tó kí pásítọ̀ tó dùn lè rọ̀ lílé kí ló kù à ó sì tòjú lè fàdá àwọn ọ̀gbà gbẹ̀lọ́ ìtumọ̀ ẹ̀ pé a ti máa sábà sí a ti máa àsìkò tí òjò máa ń lọ ẹ́ ọwọ́ abẹ́lọ́ wọ̀dá àná àwọn ìná sì bẹ̀rẹ̀ pẹ̀lú pé ń sàdúrà lórí mímbà àwọn náà ti fàdúrà àtà nàzàlà alẹ́ mímbà ó máa sọ̀ka lórí mímbà rí fàmútìrọ̀ mọ́kọ́rọ́ ní hayíyà náà sùn òjò bá rọ́ táwọn èèyàn ti ti ti láìpù wọn sí ìfúnbẹ́ tọ́kàbalẹ̀ kẹ́lí táìmù ni pé táìmù tó jò máa ń rọ ó sì sẹ́kù sọ ẹ̀já bẹ lọ́ọ̀rù lọ́ta kò sí máa ń rọ náà ni lọ́mù sáfì wa wa kọ́mẹ̀tì wà kọ́ọ̀lù ó mọ̀ ọ̀rọ̀ ha ọ̀rọ̀ ó mọ̀ kàtọ́ bì yìí yorùbá yìí nù máa wà sọ yóò ṣàlàyé nǹkan tí mo ti sọ lálàkọ̀kọ́ wípé the anahu tó fẹ́ kó máa ìnáma ọ̀dà nítorí pẹ̀lú kàmbákìyàmì náà ìsòráyà ni kàmbákìyàmì wákì ìsòráyà àsìkò rọ́yà àsìkò olóko líyò àrífà ó mọ̀rọ̀ fẹ́ fi mọ̀ wọ́n bí annallaha azza wa jalla kọ́lọ́wọ́ ọba tó láàrẹ̀ dá kọ́ àmtọ́ọ̀rọ̀ ó kádàrá pé òjò máa tí a ò kọ́ láwọn àsìkò kan ní járọ̀ bú níbi wọn ti rí tí járọ̀ láti rí rí rí òun ló rọrùn kókà àsìkò tó jò máa ń rọrùn pẹ̀lú bá a ṣe mọ́ tá a ṣe tọ́jú rẹ̀ tàmá àlì mú gẹ́gẹ́ báwọn náà ṣe mọ̀ pé anáhùn kọ́dà ọ̀hárọ̀ wọ̀lbàdà pé ọlọ́run bá kádàrá ooru àtòtútù bí máa já rọ̀bú bí àkọ́sì pẹ̀lú sọ́nà náà kọ́kọ́ láwọn àkókò lọ. tó àsìkò yẹn náà là ń bẹ́ ti prediction lé lórí. wọ́n ti fún àmùsà àfihàn òní pẹ̀lú tí wọ́n ti mọ̀ mọ̀ mọ̀ ọ̀nà gbèsè ló ti gbọ́rọ̀ ìmọ̀ kankan tí bẹ̀bẹ̀ wọ́n láti nìkan ìmọ̀ ọlọ́run ọbọ̀ ò ní design kọ́lọ̀ tó sọ pé nǹkan báyìí ló tẹ̀lẹ̀ and láti fi kún lálàyé ti mọ́tò fi lọ púpọ̀ ìtẹ́rì ni tá a bá pè kán ní ọgbẹ́ ìbò tá a bá tu sí pé gbogbo nǹkan tó bá ti rí ẹ́ òtọ̀ ní géèmù tòmọ́sẹ́rì nǹkan tá a rí yẹn ó pín sí méjì ó pé sí èyí tó pé a àti rí sáìn tó lè lìdì àtèyí tó ṣe rí pé a rí àrí sáìn tó lè lìdì èyí tá rí tó ní sáìn tó lè lìdì a ẹ̀sẹ̀ ti rí sáìn rẹ̀ ó wà good example bóbìnrin bá lóyún tó bá ti pregnancy test ṣé aróyún ni bóò la gbàgbó lóyún

wọ̀nyí kankan wà ń ta tí ń lé àlámù tọ̀ kí ni sáyẹ́ǹsì náà fẹ́ ṣe lásán sáyẹ́ǹsì wa fẹ́ ṣe tá à ń pè ní òṣòlùfẹ́kì ní àsábù wọ́tàṣe ibi tí pásítọ̀sì bá wà àwọn pásítọ̀sì gbẹ̀gbẹ̀ gbọ́dọ̀ mọ́ bá ti ní ẹ̀ lọ pé ẹni tí ò lóyún náà lélẹ̀ ẹ́ yóò jẹ́ false positive ibà tí n bá gbé tí wọ́n ní lágbájá ó ní kò ní appetite tó gbóló ẹni tó ní malaria náà ó lè mọ̀ ní appetite sáyẹ̀nsì fẹ́ fọ àwọn pásọ̀tì yẹn mọ́ tó pé yóò fi lè sí àwọn pé tó bá ní nǹkan yìí nìkan ni ó wà fún òun ní gbogbo bírèdì sáyẹ̀nsì. àwọn náà ti ṣe lẹ́kùn tiwa bọ́ lẹ́kùn tiwa nǹkan mi lè mí ti mọ́ ni ẹ́ láàbẹ̀ kọ̀ǹfàm. kọ́ńtà tó bá sọ fún yẹn pé lọ́wọ́ ti ń tutọ́ ọwọ́ rẹ̀ ti funfun fún yà dọ́tò yà

kí ló mún náà hormone ni ẹ̀ẹ́dẹ̀ ìgbìgbì ní produce ẹ̀ placenta ẹgbọ́ placenta ibi ọmọ ní produce hormone yìí tó túnmọ̀ ẹ̀ ní pé sẹ́ni tí ò lóyún lè ní placenta ìtàwọn ṣe kí wá lò mú lókè tí wá ṣe pé lóòótọ́ egg àti sperm ti bá ó fa lactalize ó wá mú sínú womb èyí tẹ́rọ ó wá implant ara rẹ̀ wọ́n ti implant ara rẹ̀ kọ́ placenta ti bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù ẹ wá fún níbi ten days kí ni lẹ́gùn òmò omo mọ̀ wò òmò wọ́n pè ní hcg human chorionic gonadotropin hcg so mọ́ọ̀sì yẹn ni wọ́n fẹ́ wo concentration ni wọ́n sì bá ẹ̀ pépà fún bí mo sọ pé òkú yìí bá ń bẹ o kí kí ní ìkó chéǹgì sí bọ́ọ̀lù báyìí. pé wọ́n ti placenta ní produce hormone yìí no any other part of the body divide ẹni tó bá sì lóyún ní ní placenta so tí mo bá sọ pé ah wọ́n ti ṣe o ti ṣe o ti ṣe o ti ṣe kọ́lọ̀ olólóyún ṣé mo róyún ni ọmọ ti rí nǹkan tó ní ìdìbì sínú tó wà nínú oyún gẹ́ìbù tóun ní twenty twenty five gẹ́ìbù tó ní twenty kẹ́mi náà sọ fún ẹ nítorí wọn ọba ní ọjà wọn ní sóòrò ọba nígbà mo ti ní mọ́tò tó rọ́bà àtẹ yìí ọba nìkan ní mọ̀lúwẹ̀ òní ìdìgí rọ́bà gẹ́yìn tó ní bírèdì tàbí ẹ́ ìkejì níjọ́ bí wọn náà bá ti ń wa mọ́tò rẹ lọ kí fuel gauge rẹ tán rẹ jù ọ̀nà epo ti fẹ́ tán o tó dénú táǹkì tó dénú táǹkì. wọ́n ti fi sẹ́ńsọ̀ síbẹ̀ pé anytime tí mo bá délẹ̀kùn náà tà so ìtumọ̀ pé gẹ́ǹkù ni epo tó wà náà táyà àmónítírèsì ta ó ní nǹkan tí ó pọ̀ jù irú rẹ̀ náà ni tí wọ́n náà ní mọ́nítọ̀ rẹ ní kó máa ta iná ti fẹ́ sáwọn ó bọ́ọ̀sì kankan òbí kankan ṣùgbọ́n wọ́n ti di nǹkan bẹ́ẹ̀ náà wípé a ah, ó ti láwọn data kan temperature is this humidity is this precipitation is this a ah, tó bá gbogbo àwọn ìgbà tó lọ papọ̀ pẹ̀lú tá a ti ń sọ́ọ́ ní kò yé kò tábù ọpọlọ kò tábù ṣẹ̀ríà kò tábù súnà kò tábù kankan ìmáàmù Ṣáfi'í rahimahullah ẹ́ ní kọ́rùnù ẹlẹ́ẹ̀kejì àbí ká ní kọ́nà ẹlẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ta ẹ́ àwọn àbá àwa kéétọ̀rọ̀ òyìnbó gangan o àwa la gbé góyìnbó e ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ti gbà á òun kan sáà ń kọ́ ọmọ kọ́ àwa náà sì ń rú

kì í ṣe gómìnà kí ẹni tó bá fẹ́ gbà fẹ́ bá tó bá ti àní. àwọn kan ní wípé kò sí ìyẹn kankan kan sínú ṣẹ̀ríà wípé tí mo bá gbé èèyàn tí bá jẹ́ iye ìfẹ́ gbọdọ̀ mú. kò sí ìyẹn jẹ́ yes yes even with the same value wọ́n ní kẹ́ ẹ̀ negotiate ló lè ṣe ìlànà sọ iṣẹ́ rẹ̀ ó sọ a ní ẹ̀ka tá à ń pè ní ujurot limiti conventional remuneration tó ti ilé tí bá ti ń jẹ́ ẹ̀ ní òwòlò wà lówàdà gẹ́gẹ́ bí wọ́n ti bàbá náà sàdá àkínà ní sọ̀tà pé ìwọ̀n bá tẹ̀ka ti sẹ́sà ìpéye báyìí mo fẹ́ gbà ọ́ mọ́gbòógì yóò wú sán fún ẹni tó jẹ́ lu yẹn yẹn láàmà wí nǹkan tó kọ̀ mẹ́tọ́rẹ́jì pẹ̀lú irú pẹ̀sìpẹ̀sì àmọ́ ká bẹ́ẹ̀ lórí ìlọ dídì lọ yẹn ẹni ọ̀dà papọ̀ lónìí olùwà mi. tó náà tí wọ́n bá sọ pé à lágbájá ẹ̀yìn ò sì rí ni wọ́n bẹ̀ tá a bá ti sọ̀rọ̀ owó ibi àbá ń sọ̀rọ̀ bá ti bá wọ̀ sí kì í ṣe pọ́lìtì là ń sọ ikú ìtì là ń sọ ikú ìtì sẹ́yìn náà bá ti bẹ́ẹ̀ lo ìwọ́ ní ẹ̀yìn náà ó ti gbọ́dọ̀ bẹ́ẹ̀ lo ẹ̀ẹ́dì àbálẹ̀ jù ẹnì kan bẹ òun gbé kòrò lásìkò ìgbésí lọ sí bí i àná ẹ̀kọ́ afẹ́gbà ìjọba ti ah, torí pé wo wọ̀ ọmọ mọ́tò ìlójúmọ́ àfihàn báyìí fún wòye ọ̀kan wá ń bẹ bí àìlòun gbé wọn náà ah, no you can't do that ẹ́ a ní tí ọ̀nà ọmọ lọ gbé kòrò tó pásọ̀ tó mú èyí tá à ń fún yàn wá ìyàtọ̀ ẹni tó ń bá fẹ́ gbajẹ́ òun ni gókè kan sọ condition tiẹ̀ bí wọ́n bá ti bá lù bí wọ́n bá ti ní ìjẹ́ èèyàn kò sí condition tó lè bá yàn gbà ní mọ̀ bẹ́ẹ̀ gbọ́n mi káwọn fẹ́ẹ́ sọ bá ní wọ́n ní ìkọ̀ǹtọ́tàtì kan bóyá kọ̀ǹtọ́tàtì ní olùsọ́jọ́ wọ́n wá sí gbogbo ìkú bóyá ọ̀kan náà ló wá. wọ́n bá fẹ́ ó pàṣọ àmọ́ iná ò máa sọ ìjọ tí ìrẹ́ bá fi pọ̀ tó hmm. kò sí ìzónú bẹ́ẹ̀ kò sí ìzónú bẹ́ẹ̀ èèyàn lè yóò sọ sí èèyàn bá fi yorùbá nígbà ẹ̀gbọ́n mi bá èmi náà wọn náà ti sọ èmi náà kẹkẹ máa sọ wípé èmi náà pẹ̀lú bọ́ọ̀lì kọrin wọn á dára ìwọ náà sọ òyìnbó olóyìnbó ká gbọ́wọ́ olóòrè sọ <laughs> èèyàn ìyẹn lè sọ èyí tí láti ní bá gbogbo èèyàn bá èèyàn náà mọ. ẹ̀hẹ̀ so many tó tẹ̀ wá bẹ̀ tó kọ́ ẹ̀gbọ́n so mẹ́ni so ẹni tó ń bá sì pé bọ́yá kò lè kó wá gbé pé gba ilé ẹ̀hẹ̀ ìgbà pé negotiation ẹ̀ka ni ọ̀rọ̀ business àti ọ̀rọ̀ àgbà àtijọ́ but ẹni ò gbọ́dọ̀ kọ́ọ̀tì lò tó lè lẹ́sìn ní sáfẹ́ minimum wage kanu ìkágbà lóbi lóbi ẹ àwọn tó bá wà ní kíkà lẹ kéré kàkà báyìí ẹ pọ̀ sí yóò wá gbájú bẹ́ẹ̀ ni ló wà ní pọ̀ láàárọ̀. Ee. ìfọwọ́nà lẹ́gbàá tó sẹ́ni tó bá tẹ̀ ní tó bá fi kan ẹ̀ka ní ara ẹ̀yà tó gbọ́dọ̀ wọn bá fẹ̀kọ̀ gbà tó gbọ́dọ̀ ńlá ka fún ńlá ka ẹjọ́ wọn yóò bá ìjọ sáfẹ́ lásán òní kó jẹ́ áńtà rọ́ọ̀bì kẹ́yìn méjèèjì ìjọ àgbì ẹjọ́ lọ́nu ẹjọ́ àgbì ìwà àgbì òbí kan bọ̀ tó wọ́n bá lò bá àgbì ìjọba ọ̀nà ọ̀gbẹ́ èmi náà lè sá amúnibó ìwádìí sọ̀rọ̀ kó wálé dáàtàn kó ẹkú wà náà mọ̀kọ́ ọ̀rọ̀ ọ̀bá ni yóò àwọn obìnrin lọ́rọ̀ níbi nǹkan èlò ọlọ́run ní gbogbo bẹ́ẹ̀ ee ee ee kìí sábò bẹ́ẹ̀ lẹ́ni jẹ́ no problem kìí sábò ṣẹ́rí òní pé mo ní mo fún yàn kọjá téèyàn ṣe ìsánù ni èyí tí ń dábò sí ni pé mo di ẹ̀tọ́ yàn kù níbi nǹkan tó dìlà tó wẹ́ gbogbo àwọn tẹ́tí bá ten thousand lẹ fún five thousand ẹ̀zọ́ àti ìfún ten thousand àbùsù ẹ̀ nípa bọ̀ pé wọ́n á báwọn lè ten thousand ìwọ wá gbà ní bówó sí ni ẹgbọ́n mi kò sẹ́ni kan tó pé gbogbo èyí tí bá báyà ń ṣe ìyẹ̀kẹ́ ló gbọdọ̀ gbà kọ́dà ẹ̀ bá mi ṣẹ́ lónìí kí n fún five thousand ó dìgbà tí ń wúlò wá kí n fún ten thousand ó dìgbà tí wọ́n ẹ̀gbọ́n pé kọ́nà ọba àbájọ negotiate náà òbí dájú ẹ ìwọ́n tó ti wádìí rẹ dáadáa ẹ kó tó sọ ọ̀rọ̀ bọ́ ẹ ọ̀la so pẹ́sẹ̀ ẹ̀kẹta ó ní pé tọ́lá afẹ́kọ̀ọ́ wa láì ọ̀la àná ẹ jẹ́ ká separate láàrin tọ́lá òkú tọ̀lá pé ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àti documentation of tọ̀lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ní ìsìn bá sọ lágbájá ìyàwó lágbájá di wípé obìnrin yìí ó ló tẹ̀wọ̀n lọ́rùn láti tẹ̀lé ẹgbẹ́ àwọn náà fọwọ́ sí pé kó fẹ́mi àbí èmi náà ti gbà láti fẹ́ àfá àtẹ̀lẹ́ ìkan náà káàkiri àbí pọ̀ láàrin ara wa tó bá ṣe pé ìlú tá a bá wá àbí láti bá bá fẹ́ ah, àlọ́ a gbọ́ mọ̀ yìí tẹ̀ ẹdínwó wà sí gọ́mẹ́ ìyẹn ò sọ fóun ló tó sọ ọ́ di pé ẹ fẹ́ ra yín àmọ́ documentation lẹ́yìn àwọn títù kan jáde níta

tí ìbá fọmọ aláìsí divorce máa sọ tó ní tó péjọ fún yín dóò lè má lọ pẹ̀lú tó ara pọ̀ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ lákòókò tó wà láwùjọ ìṣẹ̀lẹ̀ wá bá tí ẹ wo bí ẹ̀yọ̀ bá ṣe rí ní tí ó bá tẹ́sí bẹ́ẹ̀ bá kú obìnrin ilẹ̀ ilẹ̀ Yorùbá tí èdè pẹ̀lú ẹ̀rọ àwọn ará obìnrin sì máa ń fi ìgbé ẹ̀ka ń jà ní ìjà parí ìjà làwọn máa ń ka gbogbo dàgbọ́sì pọ̀ ṣẹ̀rí àsìkò wọn nípa tí wọ́n kò lè pronounce tí òbí lè jẹ́ ìyàwó ẹ̀ mọ́ mo ti pẹ̀lẹ̀ òbí láwọn kan òbí pẹ̀lẹ̀ ọ̀bẹ bí padà yá pẹ̀lẹ̀ ẹ̀ta mo ti kọ́ bá òbá pẹ̀lẹ̀ mẹ́ta àwọn ilé ìyàwó nílẹ̀ Yorùbá tí wọ́n ti gbọ́ àwọn ìjà náà ni àtiwá bá yẹn pa yé ẹgbọ́n òun mọ̀ gbogbo ẹ̀ ló fẹ́ pa ní. tọ́ náà ẹ̀ fẹ́ra wọn ìbàtẹ́ yóò fi lọ́lẹ̀ lóbi yóò fi lọ́lẹ̀ fẹ́yàwó kọ̀ mí yẹn ló wà sánú ìlú wà kọ́ lẹ̀ sáàkọ́ lẹ́ o ìwọ náà e ti tó fi

nítorí pé tó bá ti kú tán kò ní sẹ́nìkan tó jẹ́rìí wípé mo kọ̀ ọ́ lẹ̀ kíkọ̀ ọ́ lẹ̀ ò sì ní ìjẹ́rìí gbígbà padà lórí ìjẹ́rìí pẹ̀lú lọ́sùn kùránì ẹ́ wọ́n pẹ̀lú lọ́sùn kùránì kí pé èèyàn kò ní lẹ̀ èèyàn wá tà padà òun ló ní ìjẹ́rìí kíkọ́ ló ní ìjẹ́rìí tó bá tó wá sí ìjẹ́rìí sẹ́nìkan padà wá lè lò lò ó pé pẹ̀lú àti tẹ̀tẹ̀ àti ẹ̀mọ̀ pé ìdíje ìyàwó ẹ̀ ni ó sọ lóòótọ́ bọ́ọ̀tì ó ti kọ́lẹ̀ ìbọ́lọ́gbọ́n ìbọ́lọ́gbọ́n mi ìgbà tí wọ́n lákà ń kọ́ ní mọ̀kàn lọ́lé wà tóbìnrin bá dé bọ́lọ̀ bá bẹ́ di orúkọ rídìn sì wà tí rídìn bá wà tó pé tẹ́lẹ̀ bá ń wí ni pé ẹjẹ́ kó wà ọmọ aláìsí gbogbo ayé mọ́ tó gbé mo ní kí n fẹ́ protect kì í ṣe pé ìyún òun ló sọ pé nígbà tó gbogbo ọmọ aláìsí ẹ̀ ló kọ́ àmọ́ tó gbé àpò ah, ní ìdọ́kúmẹ́ntì nǹkan kan lọ́gbọ́n yóò bá ní làmọ́ni à ẹ́ àmọ́ kọ́ wà pé wà á fọ́ọ̀sì ọkùnrin ni pé ẹjá lọ tẹ̀lé àkọọ̀rù ẹjá lọ kí nìyàn kan tọkùnrin bá gbà ní ẹ tọkùnrin bá gbà ní tó ọláwà àwọn ń kọ okay quotation mo contract àti oye sẹ́ńtà kan lọ́jà pé tásìtì ìkùn yes ṣé ẹni tí a bá fẹ́ sọ price nǹkan price nǹkan máa ń ní range tẹ́ bá wo gbogbo àwọn inflation tó máa ń kọ fún wa àti value tí sds máa ń gí ẹ national bureau of statistics tẹ́lẹ̀ wọ́n gí survey tí wọ́n ṣe wọ́n máa ń take average wọ́n máa ń ta láìsí ní ninety thousand wọ́n ta hundred thousand níbi wọ́n ta ní one twenty níbi wọ́n ta ní one fifty níbi wọ́n bá jẹun gbé papọ̀ wọ́n mọ̀ àwọn fèsì láìsí ní ìṣe òòlù. 120 yóò máa gbà àbọ̀lágbà ah, ah, ah, àwọn ọ̀sáàfikún báyìí ọ̀sáàfikún 90 ní èyí tàbíkò kẹ̀lẹ́ta yẹ́wò ní pé tẹ́yìn bára kó kìí ta ní ọ̀rá 300 owó Chinese 5,000 kó kìí kan ara price lòun náà ní ara price lòun náà tẹnusán so now gbogbo contract ní ọ̀fẹ́ ṣe iṣẹ́ wà ń bẹ̀ monitoring wà ń bẹ̀ then ipe èèyàn tó wá jẹ́ contractor náà wà bẹ̀ pé kí tí mo jẹ́ ọ́ òun ni kí pàṣíṣẹ́ ìṣe ìgbèrè ọlọ́wọ́ kìí ṣe dídẹ̀sẹ̀ now contractor ni ó gbà káfẹ́ńtà ni ó gbà tó ní àká ẹni tó gbéṣẹ́ fún òfẹ́ gbọ́ ẹjọ́ pé wọ́n lówó òkú mọ́ lọ́nà èkó iye tó fi pé yóò parí iṣẹ́ according to our specifications wà á kùn jẹ́jẹ́ òun ló ń mú raise in price wá tó bá ṣe kọ́rọ̀ contract bá ní ẹni tó gbéṣẹ́ kan ò ní ìjà àti mọ pé lòlò rà ẹ kàn fẹ́ kọ́ kínní kan ó fi ní general overview about the thing lọ pé tó wà clear enough not tó wà exact ṣẹ́wọ́n tó wà clear enough òun náà mọ̀ because tó tó dára kan òun ló pé táwọn olómìnira bá fẹ́ ṣe é fún rédíò náà ló wá wọ́n ló sùn lẹ́sí pàtí lẹ́nu ó sì wà sí ó sì gbogbo ẹ̀mọ́ra ó sì gbogbo tó pé contract lánìí dítẹ́ǹsì price kò kan ẹni tó fi ṣe fún ọmọ jù kò tó bá ṣe pé òun gangan lórí ó ní iṣẹ́ nìkan ló ṣe olówó ra materials mọ̀ ìwọ náà fi ibi iṣẹ́ pé ẹ̀kẹ́ ìṣọ́wọ̀n kọ́nà fẹ́ jẹ dídẹ̀ ẹ lọ lè rà wá àmì ìdé mi náà gba ìlànà àbọ̀ lágbájá ìdí gbà gbọdọ̀ pé ní ìdé mi gbà tó ẹ jọmọ pa fúnra yín náà ìdílé àti fọlọ́ọ̀bẹ̀rẹ̀ ayé fọlọ́ọ̀bẹ̀rẹ̀ ayé dáadáa kò wò ní ṣe ọ̀la kò fi dáadáa ní ìfúnilé tó fẹ́ kọ́ yìí tó ní àbá pọ̀ tán mìíràn lè mọ yàrá kan bẹ ẹjọ mọ̀tọ́ ọba àti òbí yàrá ẹ̀bá àjọmọ́ sọ́kùnrin ayé ẹ̀jẹ̀ gbogbo náà ló wà láwù ẹjọ mọ̀ bá ayé lọ ká lóòótọ́ fún ẹ̀jẹ̀ ìdẹ́jú ọlọ́run bá fẹ́ wéyìn ẹjọ́ ọmọ bá yín ara yín lọ kẹsà àti sàǹfààní lára ara yín náà ọlọ́run bá fẹ́ fi yín lẹ̀ ẹ ogún fẹ́ gbé ìtòlí làákàyè tí wọ́n bá ti fẹ́ gbẹ̀tọ́ rẹ ó ti sọ ẹgbọ́n mi but ẹ má sọ fún yàn pé tó ẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ yàn ṣe pé bá ara kan báyìí èyí tó bá ara náà ló sọ o lè wá béèrè pé tó bá ní kí n bọ̀ ọ̀rá o kùn mí lówó mọ́tò ó sì mí lówó báyìí but ní kọ́ńtíráàtì tí yàn bá ti kọ́ ẹ plus or minus náà but nílùú tí wọ́n gbà àti yìí sọ gbogbo nǹkan máa ń inflate yìí ó bá inflate náà gbogbo àti iṣẹ́ ló dà èyí ò ní kó kálukú bá wù ẹ́ ọlọ́run táìmù wo ló wà ní àbí lè dá ọjà padà kí ni bá gbọ́n ká kí èèyàn ra ọjà kó dá a padà kó o sẹ́gbà ìdílé pé mo lè dá padà o òun là ń pè ní wọn là ń pè ní bẹ́ẹ̀wò kìyà bẹ́ẹ̀wò kìyà ordinary lẹ́yìn àti nìkan láti fi transaction mo fẹ́ ta báyìí ròyìn. tẹ́tà bá ti dọ̀ negotiate tán tàbá mọ̀ọ́ta fún mi tí mo ra èló ni èyí báyìí báyìí hmm. tàbá ti ṣe báyìí tí ó gbé báyìí fún mi tí mo pẹ̀yìn dà báyìí transaction ẹ̀ lè parí. tá a bá ti jọ fún omi tá a wà mo sì tún lè bá jẹ́ pé mi ò sí ẹ̀rọ àwọn sábà jọ kó ẹ̀kọ́ mi tí mo bá fún ọjà yìí lọ tí mo bá wá rí bíbẹ́ẹ̀sì kan bẹ̀ kò ní ọjọ́ ìlera padà ẹ̀gbọ́n because transaction tá a ṣe a ṣe lórí pé kò ní bíbẹ́ẹ̀sì rẹ̀ ẹ̀gbọ́n tó bá ṣe pé torí bíbẹ́ẹ̀sì bá ní kò sí ọjọ́ tí ìlera padà hmm? one ìkejì ó ní pé tó bá ṣe pété bá tó ṣe dífẹ́ẹ̀tì náà mo wá lè fi kọ̀ǹdíṣàn síbi ìdájẹ́ náà pé lágbájá o lóòótọ́ minimum ìdíjẹ́ dà fún ọ ní pé tó bá ti o àmọ́ sórí ọjà tẹ́lì bẹ́bọ̀ ráyé tó wàá fún mi ní ìyá wàá fún mi ní time wàá fún mi ní jọ́ dàpọ̀ ọgbọ́n ó sì tún lè fẹ́ olè bá ta sáfẹ́ ẹ̀jẹ̀ láàrin ọjọ́ yìí tó o bá fi bẹ̀ báyìí pé ọjà nígbà kọ̀ọ̀kú di o wàá gbà lọ ṣùgbọ́n tó tó di tó tó gbọ́ pé a ti jẹjú jọmẹta. tó bẹ́ẹ̀ náà ní ẹni ọjà tó bá gbé ìdájọ́ fúnra yín wá sí láàrin táìmù yẹn ó lè dá padà. ṣùgbọ́n mi àmọ́ tó bá ṣe pé nǹkan tó rà tẹ́ ẹ̀dọ́ àdéhùn kan ló bá kò sígbà tó lè dá pẹ̀lú wípé kẹ́ni ẹ wá wò pé ah nígbà tó dá padà yìí nìtò kí ni ó wàá ṣe fún ẹ ọwá ní jọ kí ni ngbà fún mi lóòrùn ẹ mi ò rà má ọ̀kan nà choice kejì láti ní al arsh arsh arsh gbègbè hamza arsh gbègbè hamza arsh wípé ọjà tí mo bá ọjà tí mo bá gbé wá pọ̀ ọjà tí mo bá gbé wá pọ̀ ká sọ pé èyí tí kò ní ìtẹ́ ó jẹ́ bí one thousand hmm? èyí tó tà fún mi tó ní defect ẹ́ tó fi one thousand á wà á discount ní dèdè defect tó ní òun ni nǹkan tí ó bèbè padà lówó pé ọjà yìí tó bá fẹ́ ká pọ̀ sínú ẹ̀ka sì gba lọ́wọ́ ti wà lẹ́wọ́ kò lè yí bá lẹ́yìn ìgbà tá a bá ti mọ válù èyí tí ò ní síbẹ̀ àbí tá a bá ti mọ déédéé ìfẹ́kì ìdífẹ́kì yìí ní lára yìí lè nira yìí ẹ̀gbọ́n mi tó mo ní jọ́ọ̀sì láwọn ọ̀sán kí n dá padà fún mi lónìí mi rà mọ́ mo ní omi èyí ra wọn nítorí wọn fún mi ní báláǹsì níbi ìjẹ àbí tẹ́ bá ti tẹ̀sí àwọn ọjọ́ pé jọ́ mẹ́wàá láàmú bí wo kíní yóò tó ṣe láàrin jọ́ mẹ́wàá ni olùdá padà tó o bá tẹ́ ti báyìí tí ó dẹ̀ sí sí bẹ́ẹ̀ níbi ọjà tó ra tẹ́ bá ti pẹ́ yìí dá ó ti dáná. tẹ́gbọ́n mi tó bá ti pẹ́ yìí dá ó ti dáná bó o bá padà sílẹ̀ bí àwọn aláì mú padà rárá fún nígbà tí mo wá délé mo wá rí pé gáàsì ti tán ẹ mo Rọ̀bàtà aláìsẹ̀jọ́ akẹ́ǹtẹ̀ kan fowó ra láìsí bẹ́tà jù kí n ra fóònù lọ́mọdé wá dáa padà kò sí dá padà lórí lẹ́yìn o. Ìtọ́kù àti ìkọ́ọ́là ló kú. Ìkọ́ọ́là ni pé kẹ́ni ẹ̀rù tó ké. Mo lè gbà lọ́wọ́ rẹ̀ padà. Àbí kó ìwé òwò wa tà fún padà. Bí kò ń tà fún padà ni. bá fẹ́ ṣe dáadáa fún ọ, ó ṣe. Lọ́dọ̀ sáà wá kó wá fún déédéé iye tí ẹjọ́ ra tí ò bá wù ọ́ ẹ̀sìn pẹ̀tọ̀ yóò mọ̀ pé ó fẹ́ ta fóònù fún mi ìwọ kọ́ ló ta mọ̀kàrà fóònù èmi ti parí fóònù síta ìwọ ló padà di sẹ́là báyìí èmi ni báyà báyìí èló ló fẹ́ tà kódà fóònù tí mo gbé kọ́ńtà ilé ti fẹ́ gbọ́ ọ̀rọ̀ kọ́ńtà èlé ló fẹ́ tà á ìwọ ló máa bẹ̀rẹ̀ síta lọ́kọ́ gbogbo ìjẹ tí wọ́n ti kó lo làákà ìrẹ́ nílẹ̀ kó ti lò ó tó kú gbogbo agbára ló ní kó lò ó fẹ́ gbà tí wọn náà délé lórí pé kò sí gáàsì ilé ló fẹ́ dọ́gbọ́n fún òun náà ti fowó jẹ náà ra gàrí ó fẹ́ bá rẹ̀ yìí fowó rẹ̀ ra gàrí wá kò lọ́wọ́ yóò

obìnrin àbí èyíkéyìí èèyàn tí àbí èyíkéyìí obìnrin tó bá ta ọkùnrin pẹ̀lú nǹkan tí kò ní àbó ní kan lára táwọn tó jẹ́ wà yíyí rẹ̀ àbó òfin àrò sọ fún yẹn bọ́yọ́ ó jẹ́ tẹ̀lé ẹ́ àbó ní kan tó wọ ọdún tó ṣe pé téèyàn bá ní ìlú kò lè sọ fún ìwọ́ wá tún máa sáà sáà fẹ́ẹ́ ní kó pé tó bá ṣe méjì tóun gẹ́gẹ́ ló ti jàǹbá fún ọ fáwọn wàlíì ọ̀hún ti jàǹbá fún ọ òun ó gba sàdá àti ìwọ wà gba sàdá àti rẹ padà lọ wàlíì ẹ̀. ṣẹ́gbọ́n mi pé òun kọ́ ló ṣe fún ọ àwọn ọlọ́yẹ̀ kan sọ fún ọ abẹ́rẹ́ fún gẹ́gẹ́ fúnra ẹ̀ ẹ̀ ẹgbọ́n ẹ̀hẹ́n ẹ̀hẹ́n tó tó bọ́lá ìpé òun ló bá ti lè tọ́ tó pé kò tó rí tó rí tó rò kọ́ ló bá tó jẹ́ kó sọ fọ́ ó padà wá rí oníjọ́ ìṣẹ́lú pẹ́ tó tó mọ́ pé ààrùn ah, àrẹ̀fẹ́lẹ̀ ní sáńjì ó kọ́lẹ̀ ọlọ́wọ́ èyí tó bá ṣe fà lọ́wọ́ dàmọ́ ọba àmọ́ pípa wọn máa yẹjú lé ìdájọ́ ẹ̀sọ́ náà ìyá ìwọ̀ kìdìmà tóbìnrin ó ṣe ọkọ̀ ní ìfà ẹ̀ àmọ́ á tún lè pé kóbìnrin ṣe ó gbé wọn wá ń jà wọn wá kó sí pé wọn wá fẹ́ fi àwọn ọkọ àtìyàwó wọn fẹ́ fi wọn fẹ́ sacrifice wọn pa ìjó fi mú sáà fi ń jà ẹ̀jẹ̀ ọmọ wa kó lọ́dọ̀ wọn àbí kán sọ fún ọ̀pọ̀lọpọ̀ tó yá kọlẹ̀ tí kò mọ̀ ọmọ wọn padà lọ́dọ̀ wọn kò tọ́ ṣẹ̀wọ́n kò tọ́ rárá wa bìkan ọkọ àti ìyàwó àwọn ọmọ jọ ní àdéhùn láàrin ara àtọ́lọ́wọ́ bá pe nìkan àlè nìkan kò pẹ̀lú ẹ kọ́fẹ́nàtì tó nípa ẹ àdéhùn tó tó ààrẹ ọkọ àtìyàwó ló sì wà. tọ́ bá ti gbọ́n bá fẹ́ fọ́yàwó ńlẹ̀ gbogbo nǹkan satisfy bàbá wọn ó wà láàrin wọn àtọ́lọ́ àmọ́ ká sọ pé tuntun wọ́n ti ń jà bàbá náà sọ fún ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tànàbí Ibrahim tá a wá rí gọ́ tọ́lára ní Ibrahim wálé àdébì bùkọ́rí ó sì báyàwó rẹ̀ ó báyàwó ibo ní ọkọ rẹ lọ ó jáde kò tiẹ̀ ṣe dáadáa kò fún wa lóúnjẹ ní ṣe kò ó sọ̀rọ̀ ọkọ rẹ̀ láì lọ. ọlọ́run Ibrahim sì sọ wípé ọkọ pé ó sọ fún tó bá ti dé sọ fún pé bàbá ọ̀pẹ lẹ́kùn rẹ̀ yìí fírémù rẹ̀ ó ṣéǹjẹ̀ wọ́n sì nígbà tí Ismail dé bàbá kan báyìí wá báyìí wọ́n báyìí wọ́n ah bàbá mi nù kí ni wọ́n á wí wọ́n ní kí n ní kó ṣéǹjì fírémù lẹ́kùn rẹ̀ ìwọ náà wọ́n wí máa lọ ọ̀nà akọ̀ọ́lẹ̀ títí dẹ̀ bá fi yẹn ṣẹ̀rí ń kọ́ àbí tá a bá ti irú ọ̀rọ̀ Umar al-Khattab tó sọ fún Abdullahi bin Umar ọmọ rẹ̀ kó tó kọ́ ìyàwó rẹ̀ lé àbí ti tírí mi jáde mọ́ Muhammad nàmbà níbo láti ṣe níta àwùjọ ilé tẹ́rí tàbí Ibrahim nígbà tó tó kéèsè inú ṣẹ̀rí àjọ alóṣùfẹ́lẹ̀ ẹgbẹ́ ìṣẹ́lẹ̀ èyí tó ṣẹlẹ̀ inú ṣẹ̀rí àjọ wa ti Umar in tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ tẹ́ ẹ bá wo ìwáyà náà máa mọ̀ òun ni wípé Abdullahi fún àwọn ọmọ lọ bá nàbí wípé bàbá mi ní kí n kọ̀yàwó mi kalẹ̀ mo fẹ́ yàwó ó máa wò wá láìṣẹ̀ nítorí ìwà rẹ̀ àbí torí òbí tó jẹ́ kì í ṣe pé torí pé ó mọ̀rún náà hé ìyẹ̀ nìkan àbó pàṣẹ fọ́kọ̀ pàṣẹ nìkan kọ́ ó máa rù ú ó ní íńtírẹ́sì ń di ta ni ó jẹ́ ìyàwó ọmọ ẹ̀ ìgbà tó wá bá ọmọ rẹ̀ àṣẹ ìyàwó yẹn ó máa rù sọ wípé òun ò fẹ́ rú ìyàwó ọmọ ẹ̀gbọ́n mi ó ní nǹkan ṣe pẹ̀lú obìnrin yẹn gẹ́gẹ́ ni nọ́ọ̀tì wí jẹ́ ìrírí wọ́n ń já àwọn fámílì làwọn ń dà nǹkan tó tóbi rí iná mò ń sọ ṣẹ́ ṣẹ́rí ní ti báyìí it's just like kọ́lá kókó jẹ́ bàbá yẹn tẹ́mi náà bá lọ rẹ̀ àbí mo lè pọ̀ lọ́rẹ̀ mi àti ah, lágbájá láyé fi nǹkan ìyàwó rẹ̀ yóò pa ọjọ́ hmm? anytime tẹ́ bá ti jàmbá ìrọ̀bẹ ní máa ń yọ tí ó yọ gùn yóò yọ kí ní ẹ̀kan ó kàn sún jọ kan báyìí yóò kàn gun ọjọ́ dákùnkọ́ lẹ̀ ẹ́ ọ̀rẹ́ kan lè advice ọ̀rẹ́ rẹ̀ ká tó wá sọ bàbá tó bá ti pé tó bá ní í ṣe pẹ̀lú tóbìnrin bá ń ṣe ni tó ṣe pé òun kálukú náà lè rilé ìmọ̀ kọ̀kẹ́ ṣe pé ìjọba wọn ní táwọn kan já ìyàwó obìnrin láwọn sacrifice ìyóò lọ àyè ìjọjọ ni ayé ọlọ́run bá fọkùnrin ní sáǹsì pé kó nǹkan ìyàwó rẹ̀ lẹ̀ láì má sọ ẹ̀hẹ̀n láì sọ mi tí wọ́n sọ ní ẹgbọ́ tó ṣé ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ lè kó obìnrin lẹ̀ kò sí ìtàjú jẹrẹ gbogbo ẹni kó obìnrin lẹ̀ ní yóò ò sọ fún pé kó tó sì rí lẹ̀ nìkan ni ó kó obìnrin abẹ́tọ́ bá sàkí yes ma ẹ̀rẹ̀ ìgbó náà ló fẹ́ but if you tú láti ní mention reason why that that bá about wà ní sábà ní gbogbo ẹni bá kó obìnrin mention reason obìnrin ẹni mọ́ lọ́kọ̀ ẹ́ nígbà tí nǹkan tọ́lọ̀ fẹ́ gbé ó lè mọ́ wúlò fún ọ ó My mọ́ jẹ́yàwó kan ó lè jẹ́yàwó fẹ́ lómi so ara tọ́lọ̀ fẹ́ kẹwàá ní pé táàdì ó máa lọ tẹ́ ẹ bá fọwọ́ bọ̀ lẹ́nu tó bá sọ sọ wàhálà tó ara ìkẹ́ ni jẹ́ ọkùnrin rí ní òní sọ mọ́ọ̀tì ẹ́ òní sọ mọ́ọ̀tì tí ó kàn sí ní lẹ́bù pé well bíta ti jọ ṣe ó lágbára púpọ̀ má jẹ́ fún àṣẹ lọ́hùn kọjá láti láti máa lọ ókè ọ̀rẹ́ jẹ́ fún lẹ́gbàá fún ìlú ọlọ́run tó sọ wa lẹ́yìn tó bá ti gbé ní ìsìn ìyẹn kò kọ̀yàwó yẹn lẹ́nu tó gbèsè náà mo wá fẹ́ protect ẹ̀ tí àwọn bá tiẹ̀ lọ wọ́n ní mo kọ́ lọ́wọ́ ní kí ló ṣe wọn náà wọ́n lọ. tó sẹ́yìn bá sọ ọ́ ní ìṣègùn ọ̀hún sọ̀rọ̀ ẹ̀mí yóò fẹ́ ẹ̀ẹ́ tó tó dáhùn lọ. tó o wá ní kí ẹ̀sẹ̀ pé kí ló dé òní kó gbọ́dọ̀ sọ ní ìṣègbè tí bá sọ ìwà góòlù kéde ní ìṣèlú pé wò ó ó ti wà ó máa ń lù mí ó lè na ọkùnrin pa tí ó lù tí ó ah, èmi ò àfẹ́fẹ́ à ló ìjọ ọ̀nà bàbá mẹ́ ìyẹn ni yẹ sọ fún èèyàn pé kákọ́ rẹ̀ àárín òun àti tó bá yẹ pé yẹn bá ní ṣe pẹ̀lú ẹ àgbà ẹ̀jẹ̀ tó bá yẹ fẹ́ gbà tó bàbá ló sọ pé ìlú ló àdàjọ́ ló fi tí wá sí náà kọ ọmọ náà ni ó fẹ̀ kàn sọ̀rọ̀ lápọ̀ rẹ̀ kí bí bàbá ní ó bá sọ̀rọ̀ lápọ̀ bàbá kan fọ́ọ̀sì ọmọ rẹ̀ ni láti ṣe nǹkan tó ń fi pé ó yẹ kó ṣe bọ̀ tó gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú obìnrin yẹn pẹ̀lú kì í ṣe pẹ̀lú ẹ̀lú ó yẹ yín ọ̀la ee àlejò wa sọ fún un pé oníkàdàgbọ́n àkókò ọmọ ẹ̀ púpọ̀ púpọ̀ so táwọn àbábá wa fẹ́ tún àdìsí ìṣẹ́nu bá náà sí ìwọ́n máa mọ̀ràn bàlì wọ́n bá bẹ́ẹ̀ bá ṣé pẹ̀lú pé àlẹ́bí ni ó mọ̀rún ní kí ọmọ rẹ̀ kọ ìyàwó sọ pé ní bàbá lè sọ fún ọmọ ìyàwó wà ní pé bàbá náà bá rí ni ó pé ní kí ṣe ayé orí ẹ̀sìn ni orí nǹkan ẹ̀ tí wọn náà tàbá ní bàbá náà pé orí irú nǹkan báwọn ni àwọn bàbá tó ó sọ pé lánàá òfún mi lóúnjẹ adọ́dọ̀ rẹ̀ ẹgbọ́n kan ọ̀nìkan láti sáfù bàbá yìí ọ̀nìyàn ẹ̀ pálẹ̀ mẹ́ ẹ̀ fi kọjá kákà já ẹni àrùn ìgbọ́n àwọn ọkùnrin àtòbí wọn lè fẹ́ràn àwọn ẹ̀yọ́ ní kókó ọlẹ́ fún ìfọ̀n faramọ́ lọ sí ìdíná pé tó mọ̀ pé dáàbì gan ni kò padà dà ayé lẹ́nà lẹ́kùn wo lòdì ó dé táàbù sọ pé kí ẹ ṣe ń pè lọ́sọ pé sọ́lú bíbù yóò ti wọ̀láwọ̀ alọ́ ọ̀rọ̀ pọ̀ táwọn àbáǹsọ tí wọ́n dàpọ̀ fún sọ fún fún àwọn ìfọ̀n kọ̀líṣàn tó pọ̀ sí ṣùgbọ́n lẹ́kùn ibi tí ọba ti dé tó ṣe pé ilẹ̀ òjò yóò ti wá fọ́ọ̀mù ọ̀gbàrá yóò di pọ̀tọ̀pọ̀tọ̀ pẹ̀lú táwọn èèyàn bá fi lè wá àti lọ padà wọ́n mọ̀ rẹ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ báyìí gan ẹ́ wọ́n lè dùn tó bá fi ń dé lẹ́kùn àti tó ti bẹ̀rẹ̀ ìyẹn lè sọ. in fact èyí táwọn ìsọ̀tọ́ là ń ṣe tàbí tàbí tàbí tàbí jùmọ̀ àgbọn abúlábùn abá sì ń gbà wá níjọ́ ọjọ́mọ̀ òjò rọ̀ abúlábùn abá sì wá sọ fẹ́ ní ń pè ní kókó pé tọ́lú òfébù yìí wọ́n wá ń wo ah, ní abá sì dá jùmọ̀ tọ́lú fún ìdúró ìdúró níbi ẹgbẹ́ òun lé abúlábùn abá sì wá ní ìnáwó pẹ̀lú fàálàhù mọ̀ ní wà fẹ́ ìròyìn ní tí mo ṣe yìí ẹjọ́ lórí ìlú lọ́sẹ̀ azmatu min azamati rabbi ìrun júmọ̀ nǹkan tó pàtàkì ní tọ́lọ́wọ̀ mú kékeré ní àwọn nǹkan tọ́lọ́wọ̀ bá tẹ́kì síríọ̀ àgbà èyí kàrí ju àǹtọ̀ rẹjọ but mo kọ́ pé kí n mú jáde kúrò ní eyín fatamsun tó pé pàtàkì bàbá padà ẹ mọ̀ wá rìn wọ̀tàn àbúnà fìtínì wọ̀lmà ẹ mọ̀ wá fà níbi pọ̀tọ̀pọ̀tọ̀ báyìí kẹ́ẹ̀ tó délé ẹ̀dùn hmm? tó lè lọ ó fẹ́ kàn wá síbẹ̀ nù hadith báyìí tó ẹ ní òjò bẹ́ẹ̀ bá fi lè mọ̀ pé ah, báwọn èèyàn bá jáde ẹ ó lè fi wọ́n léṣe àbí kó nu wọ́n lára àti padà sílé èèyàn lè tó jẹ́ ìmáàmù àbí ìgbàlẹ́ wà fojú wò fún hmm? ẹrù eléyìí ọ̀tọ̀ yóò ti ní ibi tí báwọn àti ibi ọkọ̀ ọ̀dùnmọ́ mo ti di mọ́sáájú ọ̀rẹ́ ti jẹ náà ló fi ní ká sọ́nù sí ìwé mọ̀ á ti sọ́nù sọ́nù sí ìwé ìdí mọ́sáájú ọ̀rẹ́ ti jọ òun ó wà pátí báyìí táwọn ń ṣe ó wá lágbára rẹ gbọ́dọ̀ àwọn ò lè rí irun pé ọmọ jáde o bóyá bá ti lọ́ọ̀dì pé gbọ́dọ̀ àti jáde ni ó ṣe tàn ọlọ́run àbúgbò ọlọ́run àlà ọlọ́run àbúgbò àlà. Oh, Abu Bina béèrè question Maktun lẹ́ẹ̀kan pé ẹ̀rọ ọ̀dà ìdíje ìgbà ìlú èyí ìbára. wípé àwọn agbọ́dọ̀ àwọn àmọ́ ní ìkọ́sẹ̀ pé ọmọ tán bá dúró tó kàn ti wà pa kọ́ńtàṣọ́ ti dábẹ́ fún wa pé kò ní ìdìkan ta kọ́ńtàṣọ́ pé ṣé ó pọ̀ síbu wẹ́ẹ́ wọlá àlọ́ ó lè pọ̀ síbu ó lè pọ̀ síbu àmọ́ possibility rẹ̀ ni pé ṣé ẹni tó rìpọ́ọ̀tù tó wà ìlà hmm? tó wà ìlà tẹ́lẹ̀ náà ṣe ọmọ tó bá tó fẹ́ kùrán ìwálé ayé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ máa ń sọ yín náà àwọn sílẹ̀ tó bọ́ wá ó sì mọ́ kùrán pé kí lẹ ní káwọn sọ nígbà yìí ni ẹ̀wọ̀n kí ló tó pọ́sibú ọ̀wẹ́l pọ́sibílítì ah, rẹ̀ ò ní pé táwọn èèyàn tán rí fọ́ọ̀tì ẹ̀ tí wọ́n wà láyé ẹgbọ́n mi kọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn kan òun ese ese ẹ̀sìn ẹ̀sìn gba nǹkan pé nǹkan pọ́ síbù tẹ́lì rẹ̀ bá wà sábà wípé tí ó pọ́ síbù kí wọ́n bímọ kóbìnrin láì lò tá a bá ní kò pọ́ síbù títà yìí tá a bá sọ kí la àbí so the other one ni kí sáyẹ́ǹsì máa wá sọ pé pé no òun òun lòdì fún òun èmi ò lè sẹ́yìn ìdí wọ̀ sọ lọ́lọ́run tó dáwọ́ àti bá wọn iṣẹ́ rẹ̀ dàgbà tó kú dàbí ọlọ́run ló wà bẹ́ẹ̀ náà ni but kí láwọn ṣe á jẹ́ kí bá wa bá àtàbí àtẹ́kùn ìgbọ́nṣẹ́ kó hàn kìí sọ̀dọ̀ ní bọ̀dù wá gbèsè láti gbà. Ah, wọ́n ní ìgbésẹ̀ wọ́n ti gbèsè yẹn délẹ̀ o ó lè ní wọ́n kọ́ láti aláàbò omi àti ìgbà ẹ̀dẹ́gbẹ́ ìdẹ́ ẹ̀rí yóò ní ah, ẹwọ láàmù yẹn lónà tó lè báyìí a ní sí ẹ̀rọ tó lọ báyìí àìwọ̀ ah, ló kọ́ fún ní ìdòwò lè rà mí lórí láàmù kankan ẹ̀rí rẹ̀ náà wọ́n kọ́ ẹ̀hẹ́ Ee, nígbà ẹ̀ẹ́ gbogbo tó jẹ ògbólè ògbólè jẹ ẹgbẹ́ kò sí ìdọ̀gba tó fẹ́ẹ́ sàbẹ̀ ẹgbọ́ àmọ́ ẹ̀fí pé tó pọ́sibù tó bá pọ́sibù ọ̀dọ̀ ẹ̀ta ti gbà ẹgbọ́ yóò wà rí láì bá táàrí ìgbòǹkàkó lè gbà ẹ̀hẹ́n amọ́tò ẹ̀rìn yóò di yóò ga gan ẹ̀hẹ́n tọ̀sí mi wàá gbà tó pọ́sibù àwọn òní nù òsì nǹkan tí ní òní nǹkan tí ò ní sọ tọ́mọ́ sọ fún wa nítorí wáyà sáyẹ́ǹsì ní sòrò gbà wípé wọ́n lè lóyún èèyàn kan sọ pé lábájá ní sòrò ọdún mẹ́rin ẹni lóyún ẹ́ kò gbà pọ̀tá àmọ́ gbọ́ ẹ́ ẹ̀rùn ìwọ sọ ẹyọ kan ni pé ẹni tó bá sọ tó wà ìlà ìlú ló wá kú pé kí sáyẹ̀nsì máa gba àánú tó ṣẹlẹ̀ ní pé irọ́ ló ń pa tó gbogbo àti òkú olóyìn ẹ̀dẹ̀ ètò yóò wọlé. ẹgbọ́n mi mi ò ní fẹ́ ìdàgbà bí eléyìí ṣùgbọ́n kì í sọ̀nà sáyẹ̀nsì nìkan làwọn tó gbà pé nǹkan kò lè sọ. ẹ á níbi náà ìdí sáyẹ̀nsì náà tó wọn náà bá fi à ṣùgbọ́n òdòdó pọ àwọn tó mẹ́rin ti làwọn sọ̀ fún wa ẹ ṣùgbọ́n sáyẹ̀nsì níbi olóhùn ọba and sáyẹ̀nsì òfẹ̀kan lẹ́nu ń bi ẹmọ tó bá òun ní ti báyìí òun sọ pé ó nígbà tó bá tó rí ẹ̀rí nǹkan kó nígbà tó ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ kọ́ ló ti rí o nǹkan lè ṣẹlẹ̀ pé pé evidence láti prove ẹ̀kọ́ o kò correct ẹ wò dára kí n sọ ní ẹyẹ kí n sọ sìnárì tó wà kí n sọ ní pé ah, lágbájá ó kọ́ mi létí hmm? kó sọ mi létí ó sọ gbọ́pọ̀ ìgbé mi ò rí proof mi ò mẹ́lò so dìbà pé mi ò rí proof ní tó proof náà ni pé ọ̀fẹ́ kan fábílẹ́ ní ẹ̀hẹ́ ìtọ́ béèrè fún mi pé kí n mú proof rẹ̀ wá kèé ṣe títẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ́ ní ti báyìí lágbájá tó pa lágbájá èmi ẹgbọ́n mi

ولا تفعل بويك ويقول الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم نعم bẹ́ẹ̀. Lọ́dà ẹ̀sìn ẹ̀ ẹ̀ mo ń ṣàlàyé ilé olùbí. ṣe rí iṣu tó òun tó òun pa ọ̀tọ̀ ní kí n sọ pé nǹkan tó ọ̀tọ̀ ní pé tí ó wà